شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى أصول السنة أو شرح أصول السنة إمام أبي عبد الله أحمد بن محمد بن حنبل الشيباني عليه رحمة الله تي أباكي bá kíkà rẹ̀ أكالوني níbi تشيختني ومن السنة اللازمة اللاضي من ترك منها خصلة لم يقبلها ويؤمن بها لم يكن من أهلها الإيمان بالقدر خيره وشره والتصديق بالأحاديث فيه والإيمان بها لا يقال لما ولا كيف إنما هو التصديق والإيمان بها ṣékùní wà mí na súnnà tí nínú àwọn nǹkan tó ń jẹ́ pé súnnà ni aláàzíma tó ṣe pé dandana sí ni kíyàn ó máa ṣe kíyàn ó lò kíyàn ó ní nínú ṣe súnnà yà aláti mọ̀ntàrọ́kà mínìhà kọ̀sílátàn ẹn tó bá rọra fi nǹkankan kalẹ̀ ìṣesí kankalẹ̀ nínú àwọn súnà tí a sọpọ̀ jẹ́ dandan yìí lam yaqbalha tẹ́nìyàn ọgbà wọlé wa yu'minu biha tẹ́nìyàn ò ní ìgbàgbọ́ sí lam yakun min ahliha ajẹ́pẹ́ nìyàn ò sí nínú ẹni tí ń jẹ́ alùsúnà nù yẹni pé àwọn kankan bẹ nínú súnà nabi sallallahu alaihi wasallam tó ṣe pé téèyàn bá ti ní èmi ọ̀gbá àbí kìí ṣe pé nǹkan yẹn ni mo takò kìí sí gbogbo ẹ̀ nǹkan kan díẹ̀ báyìí náà lèmi takò ń bẹ̀ àbí mi ti ń ṣe àmọ́ ìgbàgbọ́ lam yakun min ahliha ajẹ́pẹ̀ nìyẹn kò sí nínú níta lè ní onísúnnà nù ṣé bẹ̀rẹ̀ sí ní máa àwọn àpèjúwe wá wọ́n ní al-imanu bil qadar nǹkan náà ni kíyàn àkọ́kọ́ ni kíyàn nígbàgbọ́ sí kádàrà kíyàn gba àkọọ́lẹ̀ ọlọ́run ọba gbọ́ tó bá ní kádàrà níta àmàkú tí yẹ́ mẹ́rin ni àkọọ́lẹ̀ tó bá ní kádàrà òun náà ni nǹkan tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmá rẹ̀ ó ti ṣáwájú lérí rẹ̀ kọ́dà síwájú kó tó dá omi èèyàn tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ sí náà ni ọlọ́run bá ti kọ àwọn nǹkan náà kalẹ̀ ipe tí ó ṣẹlẹ̀ sí lágbájá ní àsìkò báyìí nígbà báyìí so eléyìí là ń pè ní kọ́dàrá ọ̀nà ní jẹ́ kádàrá khairihi wa sharrihi bóyá kádàrá wá ní orí ní àbí aburú náà lọ wá yẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí tábà ń sọ pé èèyàn ní ìgbàgbọ́ sí kádàrá ìnígbàgbọ́ sí wọn ni gbà pé anna Allah subhanahu ti ma ó ti ma ṣááhù ọlọ́run afẹ́ thumma khalaqahu ló wà ní ni yẹn kó ṣẹlẹ̀ kíní yẹn yóò wá jẹ tí yóò ṣẹlẹ̀ ọlọ́run ọ̀dà ọ̀yà ṣẹlẹ̀ so gbúrú àwọn mẹ́rẹ̀ níta kàyí ẹni tábà sọ pé ó ní ìgbàgbọ́ lódodo gbọ́dọ̀ mà bẹ́ẹ̀ o ọlọ́run kọ́dà àdíta Nabi sallallahu alaihi wasallam ṣàlàyé ipé inna Allah subhanahu wa ta'ala kataba maqadir al-khalaiq qabla khalqi as-samawati wal ardi bi khamsina alf sana anábi ni ọlọ́run bá ti kọ kádàrá àwọn ọmọ ènìyàn kalẹ̀ ntí olúkalúkọ́ jẹ́ ntéyàn ní jẹ́ ntéyàn ti kọ kódà kò tí ìdá sánmà kò tí ìdá ilẹ̀ ẹlẹ̀ bí khamsina alfa ó tó nǹkan bí 50,000 years tí ó ti ìdá alẹ́lẹ́ tí ó ti ìdá sánmà tí kó ti kọ gbogbo tí òǹkàlùkù tí ó ṣẹlẹ̀ sí tó òǹkàlùkù ní tí yóò ní ní nǹkan tí ó ṣèyàn tí ò ní ṣèyàn sùnà nípẹ́ni tí ó bá fẹ́ ní pé mo ní ìgbàgbọ́ sí kádàrá wọ́n gbọ́dọ̀ rí pé ọgbà pé ọlọ́wọ́ ti mọ nǹkan tí ń ṣẹlẹ̀ so irú ẹni yẹn kò gbọ́dọ̀ lóhun ní kádàrá òun gba kádàrá gbọ́ kọ́ wá rí pé nǹkan ṣẹlẹ̀ sí kó mọ́ ní à sọ́nà sí mà sílé báyìí so irú ẹ̀rọ báwọn ó túmọ̀ sí pé ẹni yẹn kò gba kádàrá gbọ́ ilé ẹlẹ́ẹ̀kejì òun náà ni alkitaba kíkọ tí wọ́n kọ kádàrá yẹn kalẹ̀ irú wa ni ẹ̀kọ́ náà ni mẹ́nu hadith anabi sọ̀rọ̀ sọ́lá anabi ní tó bá di ogójì ọjọ́ tí wọ́n tọ́mọ ènìyàn ti wà nínú oyún ìyá rẹ̀ oyún ogójì ọjọ́ lákọ̀ọ́kọ́ ogójì ọjọ́ kejì ogójì ọjọ́ kẹta ní kí 40 40 days so ìgbà yẹn ọlọ́run arán màláíkà sí fọ̀yúmọ̀r bí kẹtìbí àrùbá kìlmátín wọ́n akọ àwọn nǹkan mẹ́rin kankalẹ̀ fún ọmọ ènìyàn wọ́n ní kan rọ̀ lílẹ̀ pé àsìkò talágbájá ọya ẹ̀ ṣàlàyé ìgbà tí ó bá lò tí wọ́n kọ kalẹ̀ so ẹni pé kíkọ kalẹ̀ kíkọ àkọ́kọ́ ti kọ́kọ́ wà tó ṣe pé ọlọ́mọba ti kọ́ sínú lawhil mahfuz tó ló wá ní gbogbo tí ń kéré ni àti tó tóbi ni gbogbo ẹ̀yányá ọlọ́mọba ti kọ́ sínú lawhil mahfuz yẹni pé wà láàtọ́ náà bá kọ gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọmọ ìdámẹ́ ni yẹn sí ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ síbẹ̀ ṣùgbọ́n kan ìyẹn tó gbọ́dọ̀ wá nígbàgbọ́ ipe kádàrá kí nǹkan yẹn ó tó ṣẹlẹ̀ ọlọ́run ọbọ̀ fẹ́ pítọ̀ mo fẹ́ náà ni wọ́n fi rí pé tíyàn bá ti rí pé nǹkan tó burú ṣẹlẹ̀ síyàn kí wọ́n ni pé qadarullah wa ma sha'a fa'al ẹni pé kádàrá ń tọ́lọ́wọ́ bá kádàrá náà lọ ṣẹlẹ̀ yìí wa ma sha'a fa'al ń tó wù náà ló ṣe òun ń tó wù ọlọ́run náà ló ṣe é gbọ́dọ̀ mọ̀ pé bọ́lọ̀ ṣe nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn ó wù ọlọ́run kọ́kọ́ ṣẹlẹ̀ ni tọ́lọ́wọ́n bá fẹ́ nǹkan náà kò sí nǹkan tó lè ní kó ṣẹlẹ̀ wàmá ṣíìtú ìlàm àṣà làmìyàkùn wàmá ṣíìtà káàna wà ìlàm àṣà wàmá ṣíìtú ìlàm tàṣà làmìyàkùn alìmọ́mù ṣáfi rahimahullah àwọn sọ̀rọ̀ nípa kádàrà báyìí wọ́n ni wàmá ṣíìtà káàna nǹkan tí wọ́n lọ́wọ́ bá fẹ́ nǹkan yẹn ni ó ṣẹlẹ̀ wa illam asha kọ́lá tí mi ọba fẹ́ nǹkan yẹn wa ma shi'tu àmọ́ nǹkan tí mi bá ń fẹ́ illam tasha tí wọ́n lọ́wọ́ ọba fẹ́ lam nǹkan yẹn so wọ́n ní pé ọgbọ̀dọ̀ dáhà lójú ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó bá tọ́lọ́n bá fẹ́ tán ọlọ́run á so irú eléyìí wọn náà la ń pè pé yẹn ní ìgbàgbọ́ sí kọ́dàr yẹn gba àkọọ́lẹ̀ ọba gbọ́ ìyẹn gba ntọ́lọ́wọ́ bá ti kọ́ fún ọmọ ẹ̀dá ènìyàn sheikh ni lam yakun min ahliha al'imanu bil qadar khayrihi wa sharrihi sẹ́pẹ́ tí ó bá ti sí nínú ẹni tí ó ń jẹ́ onísúnnà ó túnmọ̀ sí pé nìyẹn yóò jẹ́ oníbídà ni kò pé méjì tí ó bá ti jẹ́ onísúnnà tí ń tẹ̀lé lànà Nabi náà ni wọ́n máa tẹ̀lé kò ní tẹ̀lé ànábì kò ní tẹ̀lé ọlọ́wọ́n bá àmọ́ yóò máa tẹ̀lé ìfẹ́ ẹnu káàkiri sùúrù àwọn wọ̀nyí náà ojú ọ̀nà àánú náà ni àwọn náà wà ẹni tó ń ṣẹ̀sìn pẹ̀lú àdáadáa lè tó pé yóò kàn wò sùn yóò kàn máa bẹ́ẹ̀ sìn pé òun mú kí ní ọdẹ sìn máa ń lọ́wọ́ sùúrù eléyìí tí ànẹ́bìsọ̀ sọ́lámù sì pé ní ẹ̀sìn sòbírò àwọn tó kọ́ máa ń ka sọ̀látùl fàátì sọlátù ibrahimiyya anẹ́bìsọ̀ sọ́lá ń fi ránṣẹ́ sí wa náà lọ kọ́ àwọn sọ̀hábà rẹ̀ lẹ́yìn gbàtà nẹ́bì lọ tán gbéjà di nǹkan bí ọgọ́rùn-ún nǹkan bí ọgọ́rùn-ún mẹ́ta àbí ọgọ́rùn-ún márùn-ún 500 years lẹ́yìn gbàtà nẹ́bì lọ tán tẹnìkan bá sùn so kò sí tẹ́lẹ̀ yìí túnmọ̀ jù pé àdádálẹ̀ ni àdádálẹ̀ ni so náà ní pẹ̀lú eléyìí ẹni tó bá fẹ́ jẹ́ onísúnnà kò ní máa súnmọ́rú àwọn nǹkan báwọn torí pé kí ni tí yẹn bá ti pé yẹn fi súnnà kalẹ̀ ibi tí yóò fi sí náà ni pé yẹn mọ̀ fi sí di ntápè ní àdádálẹ̀ náà ni sheikh eh, Muhammad sheikh Ahmed sheikh alimami Ahmed wọ́n fi sọ pé فإن ترى يعني وإن تركها أي ومن السنة اللازمة الذي من ترك منها خصلة لم يقبلها ويؤمن بها لم يكن من أهلها أني يعني يشي من السنة أنت وباتي كنبو nínú àwọn nǹkan tí ó ṣe pé dáadáa ní ẹ̀yàn gbọdọ̀ gbàgbọ́ nínú súnà Nabi sallallahu alaihi wasallam so ibi láti ma ipi àṣíkẹsẹ̀kẹ́ wáyé Al-Qur'an nìkan náà ni èyàn takùn ni yóò fi sọ pé èèyàn di ẹni tí kìí ṣe mùsùlùmí mọ́ bẹ́ẹ̀ ni hadith anabi sallallahu alaihi wasallam ìtọ́ àwọn súnà tó wá pé dandan ni tó pé ó gbọ́dọ̀ fẹ́ ọkọ̀ gbọ́dọ̀ gbàgbọ́ irú ẹni al-imanu bil qadar bóyá ìgbàgbọ́ tó lọ́pọ̀ mọ́ kádàrá kíkí ní ìgbàgbọ́ sí

ọ̀rọ̀ tí máa ń sóyàn di olùṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni torí pé kí ni nǹkan tọ́lọ́run ọba ti kọkalẹ̀ tí nǹkan yẹn bá wọ́n wá láburú onídìíkọ́ ọmọ sọ pé bóyá nìkan ni so ẹnu tó kàn pàtàkì fún yàn dé oníkéyàn pé ṣé kìí ṣe àìṣe ètò tèmi náà débi ọ̀rọ̀ yìí so al-imanu bil qadar ìyẹn gbọdọ̀ nígbàgbọ́ sí kádàrá pé tọ́lọ́run bá ní yóò ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ bákan náà níbi ìní ìgbàgbọ́ sí kádàrá ẹ̀rí pé a ní oore àbí ìtọ́ jẹ́ aburú nígbàtí oore bá kàyàn yẹn gbọ́dọ̀ sẹ́rí rẹ̀ lọ sí pé mo gbọ́n ni àbí kọ́ sẹ́rí rẹ̀ pé àwọn ayé ní yọ́nú sí mi ni àbí àkéré kan tí mo ṣe náà ní dáadáa fi ń bá mi sùúrù eléyìí kò túmọ̀ sí pé ẹni tó nígbàgbọ́ sí kádàrá nù ntọ́lọ́n bá ti kọ́ pé yóò jẹ́ tiẹ̀ yóò jẹ́ tiẹ̀ tọ́lọ́n bá ní kò ní jẹ́ tiẹ̀ kò lè jẹ́ títí èèyàn so bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu alaihi wasallam wá ní nínú àwọn kátà gbọ́dọ̀ mà ní pé kádàrá ń bẹ ní pé àwọn ọ̀nà tí kádàrá pín sí kọ́dàrú kan bẹ tán pè ní kọ́dàrú ni kọ́dàrá gbogbo tí tí ó ṣẹlẹ̀ generally níbi sí ayé yàn so gbogbo tí ó ṣẹlẹ̀ síyàn níbi sí ayé yàn so nígbà yẹn kọ́dárùn ún náà pẹ̀lú kọ́dárùn lọ ìmúrí in tí ó ṣẹlẹ̀ sí yẹn generally iná ni tó bẹ̀yàn bá tí ọmọ bá kó gójú ọ̀ tó bá kó gójú ọjọ́ mẹ́ta sẹ́wọ́n kó gójú ọjọ́ mẹ́ta wọ́n jẹ́ oṣù mẹ́rin ìgbà iná ní àdẹ́sọ̀ sọ́làmù sọ pé ọlọ́run àárùn màláìkà sí oyún yẹn wọ́n wá fẹ́ mi sí tó bá fẹ́ mi sí tó fún màláìkà fún oyún yẹn ní ẹ̀mí tó bá kanáà wọ́n wá pa ọ̀nkà mẹ́rin máa papọ̀ bẹ̀kẹ́tìdé ajẹ́lẹ̀ yìí wọ́n kọ ìgbà tí ó lò láyé tó lé inú tó gbọ́dọ̀ dá mùsùlùmí lójú ni ẹni tí ó bá dá lójú pọ́lọ̀ ti kọ bà tẹ́yìn ó lò ẹnikẹ́kọ̀ọ́ sí lè má ẹnikẹ́kọ̀ọ́ lè fi kún ẹnikẹ́kọ̀ọ́ sí lè dìkù kò sẹ́nìkan tó lé ní òun ó sẹ́ni tí ó bá jókòó lẹ́mí rẹ̀ wàhálà ni ó mọ̀ ṣe káàkiri ẹnìkan kan ò nílé ó sì mọ̀ lera rẹ̀ ó mọ̀ ní wọ́n lé òun ni sùtórí pé kí ni àìnígbàgbọ́ sí kádàrà sùtẹ́ bá wúwo àwọn èèyàn tí ó kébí ó ti lè ṣe Islam rí ó tó ní òun òsì Islam mọ́ ó aburú ní ń síhun yóò pé ń ti ń bẹ nínú tọ́lọ́wọ́n bá ti kọ kalẹ̀ tó àìjẹ́ póore náà ni ẹni rí ẹni tó bá nígbàgbọ́ sí póore ní kọ́wà lọ fìtì sí ẹnìkan àbí nǹkankan kí agbọ́nì agbọ́nì náà láti rí rùkà báyìí àbí àwọn akẹ́kọ̀ọ́ náà láti rí láti níláárí báyìí so torí pé kí ni àìmọye tó ṣe pé wọ́n kọ́rú ẹ̀kọ́ tí wọ́n náà kọ́hùn tóbi kò sí níláárí níláárí tí wọ́n ní so náà nìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ Ọlọ́hun Subhanahu wa ta'ala ó ti kọ àwọn kádàrá yìí kalẹ̀ ọwá jẹ́ orí ní ọjẹ́ aburú ni so tí ó bá wá ní aburú mùsùlùmí ò rí i pé a ah, aburú ìlọ́lọ́wọ́ fi ń kàwọn yìí ìyẹn gbọ́dọ̀ rí pé ọlọ́wọ́ wa ta'ala òun náà ló tó mọ ìdí pàtàkì tó fi ní kaburú yẹn ṣẹlẹ̀ sí yàn ẹni pé òun lọ mọ̀ tí ó fi gbà pé ah, mùsùlùmí ni eléyìí òun náà ni kó gbà pé tọ́ ní tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ló mọ̀ ní tó fi ṣẹlẹ̀ bóyá èyàn bí ọmọ lápòjú ìkè fún alápòjú yìí bí wọ́n bí ọmọ ọmọ yẹn sì kú so kí o tètè wá ronú jìnà pé ah, aburú ilé ọba mẹ́nu jẹ́ àmọ́ ọlọ́run ọba mọ̀ nǹkan tó fi ṣe tírú ọmọ yìí bá dàgbà tó bá di pé ọwá ni ó ti kú láti kékeré tó bẹ́ẹ̀ lè ṣe gbọdọ̀ wá máa rí gbogbo tí bá ń ṣẹlẹ̀ síyàn tó bá ń jẹ aburú ipé mi rí jẹ ká jíjẹ mú yóò dùn kò gúnrégé kọ wá wò pé tí ààrẹ bá tẹ̀ wá ń ṣe mí kọ́ ìjẹ́ tẹ̀ rújú tó pé ń jẹun tó bá tó máa nílì ká tó máa wá owó kí àbí ó ti ẹ̀fà rẹ̀ sí àwọn ọmọ mi àbó fi ṣùgbọ́n ni pé kádàrá wá lórí ní ọwá ní ìdàkejì ní ẹni tó jẹ́ múmi ní ọgbọ̀dọ̀ gba kìíní yìí gbọ́ ṣùgbọ́n àyà pọ̀ ní oríṣiríṣi ní al-Qur'an tọ́lọ́wọ́ bá ní wa kulla olúwa ní àwọn ọlọ́wọ́n ọba a ti kọ́ kalẹ̀ àtúnkalẹ̀ a ti kọ́ fi imamin mubin sínú tíra kan tó clear ẹni pé níbi tíra tó ti ṣáwájú tí pé ó sì fojú hàn gan tí pé ọlọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba mọ gbogbo nǹkan tó wà ń bẹ̀ kò sí tí ó rú ọlọ́wọ́n ọba subhanahu tó lójú burú àwọn nǹkan yìí ẹni pé tó ní ṣe pẹ̀lú kádàrà náà ni ọgbọ́dọ̀ jòkó kalẹ̀ sínú ẹ̀míyàn kí ó sì má máa dá òtò rẹ̀ ẹ̀rí pé mo ní pé wọ́n ni wọ́n nǹkan mẹ́rin fún bí kọ́tìrí ìgbà tí ó ń lò láyé bákan wà yìí wọ́n kọ àrízìkì rẹ̀ ipe ìgbà tó ntì àrízìkì rẹ̀ ẹni yìí dúkẹ́ owó rẹ̀ ọ̀pọ̀ eléyìí owó tí ò ní pọ̀ eléyìí àsìkò kan bá tó yẹ pé wọ́n padà máa fún òun náà jẹ àsìkò kan bá wọ́n fún jẹ ní àsìkò tó wá tó yẹ gẹ́gẹ́ padà máa jẹ tí yóò máa fún yẹn jẹ so arzikí ọlọ́run bá ti kọ́ yẹn ní pé jíjẹ mú yẹn ní téyàn ní lówó ọlọ́run ti kọ́ dúkìá téyàn ní ọlọ́run bá ti kọ́ kalẹ̀ ṣùgbí wọn bá ń pé wọn sáré jù bẹ́ẹ̀ lọ nítọ́lọ́n bá ní wò ní kí èèyàn sá kókò ní pé èèyàn yára èèyàn sá jù bẹ́ẹ̀ lọ bí ní òkòlòwò ṣe tọ́lọ́mà ti o ní ní nǹkan yìí sẹ́ bí yàn ṣógun ṣògùṣògùṣògù jù bẹ́ẹ̀ lọ nǹkan kan ní ṣẹlẹ̀ fún ẹni tó rọ ṣógun tí ogun yẹn sì rí bẹ́ẹ̀ tó ẹkú bá tí owó ya wá pẹ̀lú ogun lóru náà àmọ́ kí ní yẹn ń mi ènìyàn máa ń tọ́lọ́n ti kọ́ ẹni ìlọ́kànlọ́ lè kánjú ni náà ni kọ́dà tọ́lọ́n ẹ̀mí àsìkò tọ́lọ́n lè olò tàbí ẹnìkan máa bẹ̀rẹ̀ sí wọ́n ní ipọ̀ ìṣẹ́gẹ́nìkan ìsàsíọ́ àbúrò tàbí so tí ẹni yẹn ọba ta nìbọn tó bá tàbí ó sì kú tẹ́ni wọn ọba ta nìbọn àsìkò tí ó kú yẹn náà ni yóò kú sórú àǹkan yìí náà lágbà pé á ah, ẹni tí jẹ́ mùsùlùmí gidi ni tó wọ́n kọ àsìkò tí ó lò láyé bákan náà wọ́n àmẹ́lì yìí wọ́n kọ iṣẹ́ tí ó ṣe láyé iṣẹ́ tí ó ṣe ipe àtàgbájá ah, iṣẹ́ tí ó wọ́n ṣe jẹun àkásẹ̀gbẹ̀ iṣẹ́ àìmọ́yẹ lórí tí kọ́ àmọ́ tẹ bá wò lónìí yóò di pé transportation níbi jẹun sọlọ́n ti kọ tó kálukú ọ̀nà iṣẹ́ tí ó ṣe ọlọ́n ti kọ kalẹ̀ so náà ni èyàn ò ní ìdíkọ́ máa wàhálà ara rẹ̀ ipé ẹni mo fẹ́ ṣiṣẹ́ kan àwọn alọ́bá mi wò sí àkọsẹ̀já ayé mi tó bá iṣẹ́ yìí mu káti kí ni nǹkan láti ṣe tún ní kí ọkọ̀ yẹn náà fílà méjì tó sì mọ̀ bẹ̀ ọlọ́run pé ọlọ́run nǹkan yìí mo fẹ́ ṣe iṣẹ́ tí mo fẹ́ kọ́ ni tó bá ṣe pé ó bá rọrùn tó bá dáa ṣé àlùbáríkà máa wà ń bẹ̀ láyé àti ní àlùkìyàmù jẹ́ kí n rí ṣe ó sì jókòó rọrùn fún mi mo náà irú ẹni ẹni tí ẹni yìí ṣe olórí ikú ni àbí olórí rẹ̀ yẹni pé sọmọ àlìjánà ní àbọ́mọ́ná tí ó bá wọ hadith mọ́ nǹka yìí mọ́ka anábì ní nǹkan mẹ́rin ọlọ́wọ́kọ̀ ọlọ́wọ́kọ̀ ọjọ́ eré èyàn ìṣẹ̀mí rẹ̀ tí ó lò wọ́n kọ arzikì rẹ̀ bákan náà wọ́n kọ iṣẹ́ tí ó ṣe láyé anábì wá ní wàsàáìdùn áó ṣẹ̀kẹ̀ẹ́ so lórí ibu ni àbó lórí rẹ̀ ẹnikú sọ́mọ náà ni àbọ́ màlìjánà tó yẹn anábí wa dákùn kan méjì ó túnmọ̀ sí pé nǹkan márùn lọ ẹ̀ká àmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé méjèèjì ò lè papọ̀ fún escape méjèèjì bí kìí sọmọ náà kìí sọmọ àlìjánà ìyẹn gbọ́dọ̀ jẹ́ so ni nukẹ́ ọjọ́ ọmọ náà nukẹ́ ọjọ́ ọmọ àlìjánà so wọ́n ti wá lẹ̀ ìsìn ọba jẹ́ mọ́yàn lára sànẹ́bì sallallahu alaihi wasallam oníwọ́n kọ̀ǹkan yẹ̀ká ló túnmọ̀ sí pé in tí anábi fi dá kọ̀ǹkan márùn yẹn tó sì jẹkú mẹ́rin fúnmípọ̀ mi nìyàn ó mú ẹyọ kan nínú méjèèjì ni yóò mú ẹyọ kan ọ̀kan gbọdọ̀ jẹ́ tiẹ̀ ṣùgbọ́n àdísì tó túnmọ̀ sí pé bọ́ ṣe pé ní pé nǹkan méjì tí yóò padà jẹ́ nǹkan ẹyọ kan òun na ni pé èèyàn èyí lè fọ́ra rẹ̀ tó kẹ́mí òun kúrú àìmọye ẹni tó ṣe pé yóò ní ayé súnmù mo ti rí dáadáa tó láyé súnmù ó sọ lè gbé poison jẹ wọ́n jẹ poison ó sì bí padà tó ó bí padà kò sì kú ìsún sẹ̀mí lọ sọ ẹlòmí ìgbẹ́rọ̀ lè so kò ní kú torí pé kí ni àsìkò tó lọ́wọ́ bá sọ pé yóò lò láyé àsìkò yóò tí pẹ́ kò tí tó àìmọye ẹlòmí tó ní pé ó ya wèrè ìrìn fún lábẹ́rẹ́ kú wọ́n fún kẹ́kọ̀ọ́ tó ní ṣe torí pé kí ni àsìkò tí ó lọ yẹn àsìkò kò tí tó lọ́dọ̀ olúwa ní gbogbo ẹnìkọ̀ọ̀kan ló ní àsìkò tiẹ̀ tí ó lò tọ́nà tí kọ kalẹ̀ tó bá ìsìn tó kò ní lé ìṣẹ́jú kan kò sí ní dí àìmọye tí kún ní kọ́ yá gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lórí ẹsẹ̀ ayatollah kò sí fún kẹ́mi ló fi gun fẹ̀mí kankan òsìkò wọ́n ti sẹ̀kù ó ti fi gbèdéke ó ti fi àsìkò sí nǹkan yẹn èèyàn gbọdọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ ipe ara ti ń jẹ́ kádàrá náà ni kí wọ́n gbà pé torí bá ṣẹlẹ̀ síyàn mímọ̀ sí ọlọ́run ni fífi ọlọ́run ni bákan náà kíkọ́lé ọlọ́run ni táburú bá ṣẹlẹ̀ síyàn èèyàn gbọdọ̀ rí pé fífi ọlọ́run ni mímọ̀ sí ọlọ́run ọba ni bákan gidi so bákan náà tábà wá ní pé èèyàn nígbàgbọ́ لا ينافي القيام والنهوض بالشرائع kí wọ́n ní ẹgbẹ́ lọ́lọ́n ti kọ kádàrá kalẹ̀ ní ti gbogbo nǹkan tó wá jẹ́ nǹkan òfin ẹ̀sìn má kí wọ́n ní pé wọ́yá ìní kírun má àbí àtìbẹ́ lọ́lọ́n ti kọ kádàrá kalẹ̀ ẹ̀yìn ní gbáwẹ̀ má àtìbẹ́ lọ́lọ́n ti kọ pé míyàn bá wọná ẹwọ̀ná míyàn bá wà lìjẹ́ náà ọlọ́n ti kọ kalẹ̀ so gbogbo nǹkan tó dájẹ́ tọ́lọ́wọ́n bá ní kó ṣe kó lóun ní ṣe má sorú eléyìí ẹni òun ó ti sin ti ń jẹ́ kádàrà ó ti sì gbọ́yé ó ti sì pé kí ni àwọn méjì kan bẹ nínú àwọn ìjọ tó gbé tàbá ń ka islamic sect islam àbí muslim sect àwọn ìjọ dákà pé ah, ọ̀nà táwọn mùsùlùmí tó pín sí ni àwọn kan bẹ̀tọ́ pẹ̀lú khawarij ilá àwọn kàdàríyà àtàwọn jàbàríyà kàdàríyà àti jàbàríyà àwọn kọ̀dàríyà àwọn àwọn ní pé kò sí kádàrá ìsọ́nù kádàrá ni wọ́n kó sùn sùn wọ́n ní kò sí kádàrá jẹ́lẹ̀ ní tí ó bá sílẹ̀ ọmọ ènìyàn ní ara rẹ̀ fà kò sí kádàrá so àwọn kan àwọn jàbàríyà àwọn ní gbogbo tí bá ń ni gbogbo tí bá ń láyé kádàrá tó bá rẹ̀ tí ó gba kádàrá ní fa bá rẹ̀ tí ń kírun ní kádàrá ní tọ́lọ̀nkọ fún òun so wọ́n wá fẹ́ kó yé wa pé àgbọ́yé tó gúnrégé òun ni kéèyàn gbà pé kéèyàn gba kádàrá gbọ́ ìyẹn ọ̀ta kó pé mọ́ wà sẹ́sìn má torí pé kí ni anẹ́sọ̀ sọ́lám ní pé ìmẹ́lù ẹ bá iṣẹ́ yìí lọ ẹ ṣẹ́ o gbogbo tó bá jẹ́ ṣe olóore ẹ máa o yìí tó bá jẹ́ iṣẹ́ ẹbọ aburúkú ẹ jìnà sí o anábì ní fakullun muyassarun lima khuliqa lahu ó ń kálukú yóò máa rọrùn fún láti máa ṣe nǹkan tán bá torí rẹ̀ dáa fún ẹni tó wáyé pé àdámà rẹ̀ kádàrà rẹ̀ ní pé yóò wọ àlìjẹ́nà ẹnu ó sì rí ó sì rìn gbèrègbèrègbèrègbè ó sì pọ̀ sí ojú ọ̀nà tí ó fi máa yóò sì rọrùn fún láti máa ṣe sukúrò àwọn ọmọ ẹlòmíì pé ah ẹmọ kírun lẹ́mọ àrùn lójọ́ bẹ́ẹ̀ ni kullu muyassirun lima khuliqa lah níta bá torí rẹ̀ dáyàn fún nǹkan yẹn yóò rọrùn fún yẹn láti ṣe àwọn kan bí anábì sallallahu alaihi wasallam ipe ah ipe ẹ̀yẹn àfihàn jafat bi al-aqlam wa jarrat bi al-maqadir aw musta'nafun wọ́n sì gbogbo tí bá ń ṣẹlẹ̀ báyìí sọmi èèyàn tí èyàn rí nísìn kankan ṣẹlẹ̀ sọmi èyàn ó ní sírù nǹkan yẹn náà ó ti wà nínú akọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá kọ sí ń bẹ nínú nǹkan tí kálámù ti kọ kalẹ̀ so wàjára ti bí ilmọ̀ kọ́ọ̀dẹ̀rẹ̀ sí nǹkan tí kádàrá ti wà fún ni amul amru musta'nafun àbí bí nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní ọlọ́wọ́n bọ̀ ọmọ sí ìsinú kádàrá kọ́ọ̀lù ọlọ́ni bẹ́ẹ̀ fíìmà jẹ́lẹ̀tìbíl àkàlám bal fi ma jalat bihi al-aqlam anábì ní tẹ́bárí gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ kẹmọ̀ pé ń tọ́lọ́wọ́ bá ti ní kí kálàmù ọkọ̀ náà ni wa jarrat bihi al-maqadir nǹkan tí kádàrá ti kọ sáwájú lérí rẹ̀ náà ni yẹn ni pé nǹkan kan kò lè ṣe nǹkan kan ò lè báyàn kọmọ̀jẹ̀ pé ọ̀nà kọmọ̀jẹ̀ pé bóyá bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ náà ni nǹkan yẹn ṣe wáyé so léyìí náà ní jẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí gidi sọ ẹni tó bá ń jẹ́ olóríire èèyàn ẹni yẹn yóò máa rìn láti máa ṣẹ̀rẹ̀ ẹni tó wá jẹ́ polóríire ni ẹ máa rí ìgbésẹ̀ rẹ̀ yóò máa bá ìlànà oríire òun mu ni ẹni tó bá sì jẹ́ olórí ibú bá ni ẹ máa rí ìgbésẹ̀ rẹ̀ ìlànà orí ibú ni náà ni eléríire mo sì wọ́n ní eléri ibú àbí mo sì wọ́n lọ́bàá àlìjẹ́nà mo sì wọ́n ní ọmọ náà so bóyẹ̀ ni pé ẹni yẹn yóò ṣe iṣẹ́ yẹn yóò ṣe iṣẹ́ tẹ́rì pé àà iṣẹ́ ọmọ náà ilé kọ́dà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gan yóò fi rinlẹ̀ fún pé ó ṣe nǹkan báyà bó ṣe bí lóun ṣe so yóò rí báyìí náà ọlọ́run bá ní pé tó bá jẹ́ ògbìn al-qiyamah ẹni pé kullun alzamna ta'irahu fi 'unuqihi ثم نخرجه يوم القيامة اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ọlọ́run bá ní ọmọ ẹ̀dá mẹ́nìyàn àti gbé nǹkan tó ṣe pé yóò mọ̀ jẹ́ rí àkọọ́lẹ̀ fún gbogbo tí bá ń ṣe ìbẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ gbogbo ló súnmọ́ mi yànjú ọ̀rùn ìyàn ló súnmọ́ yànjú tó bá díjọ́ pé nàkìyàmọ̀ ọlọ́run wá ní ẹyọ nǹkan ẹ̀ jáde ẹ̀mọ̀bẹ̀gbọ́yìn sáìtì memory card tán ìsáìtẹ̀ sínú fóònù ọlọ́ni kullu alzamna ta'irahu fi unuki o ń kálukú àti fi nǹkan tí ó ma ṣe tí ó ma tí ó ma di ogun tí ń ṣe mọ́lẹ̀ àti fi síbi ọrùn rẹ̀ ìtòsílẹ̀ ńlá fi sí fún thumma nukhrijuhu yawm al-qiyamati bá yọ́gbé alkiyama wà fàyọ fún iqra kitabaka ọya ma katira rẹ̀ fún ara rẹ̀ kafa bi nafsika al alayka hasiba wọ́n gangan lọ́wọ́ àkáǹtì ara rẹ lónìí wọ́n gangan wọ́n jọjà ara rẹ fúnra rẹ pé á ọlọ́run mọ́ mọ̀ pé wọ́n sì kọ́ báyìí tí wọ́n èèyàn gan mọ̀ pé á mú lẹ́tọ̀ sí ìyá ọlọ́run ọba ni so kọ́dà tí o fi mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo tó lọ́run kọ kalẹ̀ fọ́mẹ̀ dáyìyàn ikú ẹmu ti kọ kalẹ̀ mú ṣe bẹ́ẹ̀ ọmọ ènìyàn náà yóò fọ́ ara rẹ̀ ṣe ni ó ṣiṣẹ́ òun ọlọ́run fìwà tọ́rọ̀ tí ní pé mi o وما ربك من عمل صالحا فلنفسه ومن أساء فعليها oni wọ́n tó wá ṣe dáadáa òun sí fún ara rẹ̀ wọ́n gbẹ̀san dáadáa ni wọ́n náà ló ṣe wọ́n mẹ́n ẹ̀sẹ́ à ẹni tó bá wọ́n ṣe aburú fa àlẹ́yà ó ń ṣe fún ara rẹ̀ ní lúwani wọ́n máa rabbuka bí wọ́lá mílíọ̀nà àbìt níwà tó ṣe àbòsí fún láíláí ọmọnìyàn náà ni ó ṣe ara tí ó fi mọ̀ ẹwu ẹni tó bá díjọ́ gbìnà kìyàmà tó bá di pé ọ̀rọ̀ rẹ̀ bá kàngùn sí ìyà lọ́dọ̀ ọlọ́wọ̀n bá ti tán bá wọ́n iṣẹ́ rẹ̀ tó wá di pé iṣẹ́ bú yẹn wá pọ̀ ju iṣẹ́ rí lọ ń tọ̀ wọ́n jíyà ọlọ́wọ́n ọba so ẹ wò ẹni tó bá wọn iṣẹ́ rí rẹ̀ gan tó pé iṣẹ́ rí rẹ̀ àti iṣẹ́ bú rẹ̀ ṣe dédé ara wọn àwọn ni ọlọ́wọ́n bá sọ pé àwọn ashabul a'raf so pé àwọn ènìyàn àti iṣẹ́ rí àti iṣẹ́ bú wọn dédé kan wọ́n wọn iṣẹ́ ẹbúrẹ̀ náà iṣẹ́ ẹbúrẹ̀ náà jẹ́ 1000 gàtán wá wọn papọ̀ wọ́n rí kóṣe dédé ara wọn pé 1000 iṣẹ́ ẹbú 1000 iṣẹ́ rí irú àwọn ẹ̀yẹn àwọn ni wọ́n jẹ́ ashabul a'raf wọn ò ní tí mọ̀ pé sí àwọn wọn náà ni àbáwọn wà aljanna tẹ́ bá wá wo kíní yẹn gan tí ẹ bá wò ó dáadáa pẹ̀lú àgbọ́yẹ̀sìn yóò rí pé nìyẹn iṣẹ́ ẹbú rẹ̀ pọ̀ jẹ́ rí lọ torí tó bá ṣiṣẹ́ rí ẹyọ kan من عمل صالحا فلا من عمل حسنة فله عشر أمثالها tó bá iṣẹ́ rẹ̀ kan ó ní ládá mẹ́wàá ó mi pẹ́ni tó ní 1000 ládá nìsín iṣẹ́ mẹ́rin ló sì péré iṣẹ́ mẹ́wàá ọlọ́run wá lọ́kù rẹ̀ fún ẹ iṣẹ́ 100 ló ṣe iṣẹ́ 100 kéré ọlọ́run wá lọ fún lọ́nà 1000 torí tẹ́ bá ní 100 times 10 ó jẹ́ 1000 ẹni tó ipò wá ṣiṣẹ́ ẹbú 1000 ó ní anábì ah, ah, ah, ní tó bá ṣe aburú kan wọ́n kọ aburú kan fún mi pé aburú 1000 ló ṣe ó ṣe dáadáa 100 àmì nínú àánú ọlọ́wọ́ bá lọ́wọ́ nítorí ẹ̀nà ó sàpọ̀ yóò padà sánú ọlọ́wọ́ bá wọn náà ni ẹni tó bá wá di kọ́rọ̀ rẹ̀ wá kángo mani so ni ìyẹn gbọdọ̀ mọ gbọ́ra nǹkan yìí pé ìsọ pé ọlọ́wọ́

ẹ̀rí pé iná rẹ̀ sọ pé ìsìn ń ṣẹbọ àmì ẹ̀gbọ́n sọ pọ́lọ́wọ́ ọba but fífẹ́ yẹn fífẹ́ kìí ṣe pé fífẹ́ pé ẹni kìí ṣe fífẹ́ pé mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí ẹ máa wọlé àpéjú ẹni so ẹni tí ó ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bóyá ọmọ ilé kéwú ọkọ̀ so ó lè dáhùn fún wọn tán so ọwá mákiri ẹ̀zámù wọn àwọn tó pàṣì wọn pàṣì àwọn tó fèlì fèlì so ẹ́rí pé àyí tó pàṣì tíṣà mọ̀ sí so ẹni tó fèlì tíṣà mọ̀ sí so àbá ní tíṣà mọ̀ sí torí tíṣà ní ó máa kẹ̀ sí tíṣà lọ́wọ́ fèlì rẹ̀ tíṣà kọ́ ló fèlì ìgbọ́n rẹ̀ ó wà mẹ́kọ̀ọ́ kọ́nà ẹlòmí ò ti wọ́pẹ̀ pẹ̀lú tí kọ́kàlẹ̀ yóò fèlì yìí mo ti mọ̀ kọ́nà ló sọ pé pẹ̀lú performance ní kíláàsì yìí ó fèèlì mo ti mọ̀ ó fèèlì náà ni so katuwa ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti mọ̀ ọmọ ènìyàn ṣe tàbá ní pé tíṣà mọ́ ní sáwọn tíṣà ló sì jàmbá a ti gbọ́rọ̀ ní kọmọ̀ sí gẹ́gẹ́ bẹ̀ẹ̀ ni walillahil mathalul a'la àpòjúwe tọ́lọ́wọ́ bá wá jù bẹ́ẹ̀ lọ nípa ọ̀rọ̀ kọ́dàrà bí a ti kẹ́kẹ́ bá ṣẹlẹ̀ so àbí ọ̀yẹ́ sàbúrú kan àbí ọlọ́wọ́n bá mọ̀ sí so bẹ́ẹ̀ sì ni fífẹ́ rẹ̀ ó wà lórí rẹ̀ but fífẹ́ yẹn kìí sí pé fífẹ́ ti pé torí fífẹ́ ọlọ́wọ́n bá kú sọ́nà méjì ẹni màṣí àkànbẹ́tọ́ bá ni màṣí àtúnkànmíyà àwọn màṣí àkànbẹ́tọ́ pé màṣí ni ìrádàtún kànmíyà àbí ìrádàtún ṣẹ̀rẹ̀ẹ́yà ìrádàtún kànmíyà ni pé nǹkan tọ́lọ́wọ́n bá ń bẹ lórílẹ̀ ayé abọ́lọ́wọ́ bọ̀ ìṣẹ́ kó bọ́yá mú nífẹ̀ẹ́ kúkẹ́ máa ṣe é àmọ́lọ́ nífẹ̀ẹ́ kíkà èèyàn wà dúró níṣẹ́ o nǹkan táyàn bí ń ṣe bọ́ ìborílẹ̀ ayé lọ́wà so in táyàn sì ní tẹ̀lé àṣẹ ọlọ́mọba náà orílẹ̀ ayé náà lọ́wà ọlọ́mọba sọ́wọ́n àti táfẹ́ àmọ̀ pẹ́kọ̀ fẹ́ ní kí ọlọ́wọ́ ń sàlàyé pé náà ẹ sí i ìyọnú sí rárá àmọ́kíní yẹn ìsìn bẹ̀ náà wọ́n fi ní pé walladhi khalaqa ẹ̀nà walladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala olúwa ní ibi ni mo dá ikú ibi náà ni mo dá bíbẹ̀ láyé láti fi lè fi dán yín wò títa ní ìṣẹ̀rẹ̀ yẹn ni pé torí tí ó wà lórílẹ̀ ayé ẹ̀sìn iṣẹ́ lélẹ̀ àdáwòdé so o gbọ́dọ̀ wá ṣẹ́gun tó lọ́n ti kìlọ̀ fọ́pọ́ gbọ́dọ̀ débẹ̀ o bákan náà kí ló pọ̀ gbọ́dọ̀ débẹ̀ tó bá débẹ̀ ìyá ń bẹ o ìyá ń bẹ o ọlọ́run pèsè fún wa ó ti sàsọ́lẹ̀ fún wa iṣẹ́ o tó bá ṣe ládàbẹ́ńbẹ́ o àlìjẹ́nà sì tó ń bẹ̀ fún un gbúrú eléyìí lè fi mọ̀ pé tí wọ́n bá ń sọ pé kádàrá èèyàn àbí kí látún kírùn fún ẹgbẹ́ tí lọ́nà ti kọ́ kalẹ̀ tó ẹni yẹn alásìgbọ́ yínú tọ́bálẹ̀ èyàn níròrí èyàn ní ọ̀rọ̀ ọlọ́run yíyàn irú ti ń jẹ́ bẹ́ẹ̀ nù so bí kíyàn ní pé nìsìn ọwọ́ náà wà mọ̀ tí ẹ̀nà bá ń bí òun fúnra ìwọ́n wà mọ̀ pàrán kí ní

ẹni tí ó bá ti wú àgbọ́yé àlàyé kádàrá lọ́dọ̀ àwọn tó bá ń jẹ́ àwọn àfà súnnà kọ́dọ̀ ẹ̀rọ afà mi tó ní ọ̀rọ̀ kádàrá dàrú ọ̀rọ̀ kádàrá dàrú ọlọ́run yìí a sì kó mẹ́rin a sì kó so n kẹ́kẹ́kọ́ in tó rọra mẹ́ nípa so òun náà ni pé irú àwọn nǹkan yìí ní tàbọ̀dọ̀ mọ́ nípa ọ̀rọ̀ kọ́dàrù ni alimamu ahmad alayhi rahmatullah wọ́n ni bẹ́ẹ̀ sì ni wọ́n tasdiqu bil ahadisi fihi àwọn àdísì tó wá nípa kádàrá yẹn ní o yẹn gbọdọ̀ gbá ní wọ́n ti kọ kádàrá síwájú kan tó dá sánmà àtìlẹ́lẹ̀ 50,000 years ọlọ́run ti ní ẹ̀kọ́ ogun nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ so bá ti wá sọ lẹ́ẹ̀kẹ́ bí kọ́tọ̀rọ̀ lọ ìmúrí ń dẹ ẹni pé tí ó ṣẹlẹ̀ síyàn ní gbèsè ayé yàn nínú gbèsè ayé rẹ̀ generally ń àwọn kánà rákàmẹ́ tó pé ọdọọdún ni wọ́n tún wá máa ní wọ́n bọ́ jẹ́kẹ̀ jáde wọn kọ́dàrú ẹ̀sẹ́nẹ̀wì kọ́dàrà ọdọọdún so yẹn ni pé náà ni ọlọ́run bá ń sọnà ọkùnrin ni pé tó bá di jọ lé látìlú kọ́dù ìpè fi yufraqu kullu amrin hakim amran min indina so ọlọ́wọ́n ni pé láàrin ọdún yìí ẹ bọ́jẹ́tì pé nǹkan tí ó ṣẹlẹ̀ sí lágbájá ni lágbájá ọdún yìí ni ó ìjọ lè látọ̀ kọ́dọ̀ yẹn ni wọ́n mọ́kọ̀ kalẹ̀ so lágbájá yìí yóò lọ accident lọ́dún yìí sùkúnì yẹn ti wà ní lawhil mahfuz so wọ́n kàn fi wá wọ́n bọ́jẹ́tì lọ́dún kan náà ni àyà kúránì jẹ́ lọ́ṣàlàyé wọn so bákan náà qadarul al-yawmi àwọn tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọn náà tún wà tó ṣe pé wọ́n ní ìjọba ìkàbá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjọba ìjọba náà lọ́wọ́ wá ní yasaluhu man ọlọ́wọ́ bá ń bá iṣẹ́ tiẹ̀ lọ ní nípa ọmọ náà ni ìyẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn àdìs tó wá ń bẹ̀ lá ẹ̀mọ́ wá wo wọn ní èyí máa ń sọ fún kádàrá pé kí ló dé tí nǹkan báyìí fi ṣẹlẹ̀ èyí sọ bẹ́ẹ̀ ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ ẹni hun ó ti ń jáde kò nínú ẹntàlẹ̀ pẹ̀lú ní súnà pé kí ló dé kí ló dé tẹ́gbà yà sọ bẹ́ẹ̀ hmm, kí wọ́n ni náà ni ó fi mọ̀ pé mùsùlùmí tí bá ń kọ́sẹ̀ àwọn kiri yóò ayé rẹ̀ ó bàjẹ́ ayé rẹ̀ ó bàjẹ́ ẹmọ ni ó tó gẹ́ ìṣòro tó fúnta ni ìṣòro ó báyàn kú ni ìṣòro yóò mọ̀ sílẹ̀ sí tí tí tí tí tó fi kú ni ẹkún tó ẹkún rẹ̀ ó ní ò tó ẹkún ò lè tó èyí ó mọ̀ bá lọ ní ọmọ rẹ̀rin jọ kan wọ́n sọkúnjọ kan ó rẹ̀rin nígbà mí ó sọkúnjọ mi ó rẹ̀rin nígbà mí títí ó fi wọnú nù sàárèyàn ṣùndọ́kẹ́ pàtàkì fíyàn ní pé kí wọ́n sọ pé bó ní ṣe rẹ̀rin nù alkiyama bó ní ṣe rẹ̀rin tí wọ́n alìjẹ́nà tẹ kọ́ máa báyàn nù kí wọ́n wá sá tí bó lọ̀rọ̀ mi ò sí ní dẹkún nínú sàárè alkiyama tí ò ní dẹkún sọ́nà ni wọ́n ni yẹ̀nìlá yóò kọ́ọ̀lù lè máa ìyẹ́ ma sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́mì fi ní nǹkan báyìí tí lágbájá wà ní kí ló dé tí lágbájá fi ń bímọ tí lágbájá sí làkásígbò bímọ kí ló dé tí lágbájá lówó tí làkásígbò lówó wọ́n sọ bẹ́ẹ̀ tí yìí sọ bẹ́ẹ̀ so kọ́dà àwọn kankan mẹ́tọ́ àwọn kan bẹ́gẹ́ tó kí wọ́gán nínú gbèsè ayé ara rẹ̀ fúnra rẹ̀ wọ́gẹ́gán tó pẹ́ nìkan kò lè bí ọ pé kí ló dé bí lápójú nísìn wọ́lọ́ kó àwọn chicken jọ wọ́n tọ́jú wọn láti ilẹ̀ ó fún wọn lóúnjẹ oṣù mẹ́fà ló fi tọ́jú wọn ní àbí so robert brothers àbí kí ni wọ́n ń so wọ́n bá ríjọ́ kan wọ́n bá kóra wọn jọ lọ sí wọnú lé ó sì kíkan lẹ́sẹ̀ ó sí èyàn lè sọ sí adìyàn lè sọ bẹ́ẹ̀ fún yàn pé kí ló dé kí ló dé tẹ́ wá mú mi ah, ìṣàpé olùkọ́ àbí rí ẹ̀dà rò èbí kí ló dé tẹ́yìn fi mọ̀ àbí kẹ́nìkan ló kó ti àádógó ní àà ah, ah, kí ló ń ni wọ́n fẹ́ jẹ́ ni wọ́n ní kí ló dé tó fẹ́ jẹ́ àà so ìyóò rí ṣùgbẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala walillahi mathalul a'la tọ́lọ́run bá tẹ̀tún jù bẹ́ẹ̀ lọ súnà ni wala kayfa yọgbọ́n tó máa wájú kí báwo ni kí ní ṣe ṣẹlẹ̀ náà kí á ah, kí ní ṣẹlẹ̀ bó ni accident yẹn náà bóòlù ti ṣẹlẹ̀ ah, ah, ní nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tọ́ gbàkó ṣẹlẹ̀ nánu nítorí yóò wù jáde ní pé qadarullah títọ́ tọ́lọ̀ fẹ́lẹ́lẹ́ yìí wa ma sha'a fa'al nítorí wù náà ló ṣe òun pé ó kádàrá rẹ̀ tó sì fẹ́ ló ṣe òun ìyẹn máa bẹ̀rẹ̀ pé kayfa pé bó ló ṣe rí náà innama kó gbà á lódodo sì gbà gbọ́ so ẹni tí bá ń bèèrè pé báwo nìkan yíṣe ṣẹlẹ̀ ah ó ń tọ̀ wọn yóò kọ́ra lè kó sínú wàhálà inú fìtínà ni so torí pé yóò wọ́ra jẹ́ aláìkàgbọ́ sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí ni ṣókí nínú nǹkan ahmed alayhi rahmatullah tí wọ́n kọ́kọ́ ká nínú nǹkan tó ṣe pé ìmọ̀ yóòyàn kú nínú ẹ̀tọ́jọ́ ní súnà tí kó súnà dandan tí ó gbọ́dọ̀ jù kúnnú ẹ̀mí yẹn allah ìṣẹ́ bá sì wú àwùjọ àwọn tí alágbìyànjú súnnà hey èyàn ma rí ẹlùmí gẹ́wọ̀n pé síwọ̀ ìgbà kádàrà bọ́ báyìí torígbà torí pé nìkan lọ́nà ṣìkan kẹfẹ́ nìkan tí wọ́n ń bí ọ tí wọ́n ń rán àbí ọkọ rẹ̀ ní ìyàwó méjì wọ́n ń bínú ní ìyàwó mẹ́ta wọ́n ń bínú wọ́n ń já òun sí fìtínà tí tí ọba ti sí nínú ìtòlúwọ́ bá ti kọ fún tó lè rí ni kò lè rí láíláí rẹ̀ kọ́lá kò ní rò kò ní rò bó sì rò kò ní rí ṣe so tí ẹ̀wọ̀n pé ah, kí ni fitna kí ni wàhálà rẹ̀ báyìí so náà ni pé ọ̀rọ̀ kádàrá so àwọn èèyàn ti bẹ̀ ṣubú gan ṣùkọ́lọ̀ kọ́ mọ́ṣá sànú fún wa kó ṣe wálé tí yóò lágbọ́ yìí nípa ẹ̀sìn rẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu nam tawari bẹ̀rẹ̀ عليكم السلام eh bí okay tẹ bẹ̀rẹ̀ pé ẹni tó ṣe pé eh, ó wọ eh, ó ṣiṣẹ́ rẹ̀ sọ gẹ́gẹ́ bó ṣe wà ní hadith anẹ́kì sallallahu alaihi wasallam ikú ẹlòmí yóò ti mọ iṣẹ́ rẹ̀ lọ sọ tó wá di pé ó kù díẹ̀ tí ó kù tí ó wà àlìjáná tó pé díẹ̀ náà ló kù ya ní ju kó rìnrìn ìgbọ́n kan lọ yóò tó bá kaná ẹlòmí yóò sì máa iṣẹ́ búbọ̀ wá tó bá kàyà ni yóò wá ṣe kíni yóò wá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ àsìkò tí ó sì kúkò ní jubi kó rìnrìn gbọ́n kan lọ́mọ́ yóò sì padà wọ àlìjánnà tó pé ipe ìntèmi tí ń bá ń ṣiṣẹ́ rẹ̀ bá wọ́n báyìí ẹ̀rù gbọ́dọ̀ má bàyàn ní yíò mọ̀ wá bẹ̀rẹ̀ ọ̀bà tí ọlọ́run dé kíyàn kú sórí nǹkan tí yàn ń ṣe yìí ẹ̀kọ́ tí mẹ́bí hadith yẹn nìyàn o tó bá kanáà tí yàn bá tó wá rí ẹni tí ń ṣe tí kò dáa ń ṣe ẹ̀sìnkẹ́sìn ń wùwàkíwà èèyàn gbọ́dọ̀ já ọkàn kúrò lára rẹ̀ Ipe ẹja pàtí ìtí ó kù sí ní bálọ̀ so náà lànàbí ní kú lè padà yí padà tọ́ àdísì kan wọ́n bẹ́ tó wá ṣàlàyé àdísì yìí ipé ẹni tẹ bá rí tí ń ṣe rí tí ń ṣe rí tí bí ànábì ní fi mẹ́yẹ bọ̀dú ń ni ẹ̀yìn lẹ̀

so lẹ́yìn tí ẹni tí ẹ̀ bá rí wá máa tí ẹ̀ lè máa wù lára ẹni kejì yẹn ni pé aburú ti bá wọ́n ń ṣe pé eh, ọlọ́nkú lè yí padà jímọ̀ kọ̀ntínú wà sí fún jímọ̀ kọ̀ntínú àdúwà fún ọlọ́n lè yí padà so wallahu a'lam ẹni tí ó ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹbọ àbí nǹkan kófúrú tó jẹ́ mùsùlùmí bóyá ń wá ọmọ àbí nǹkan kan ni sàbí nǹkan kan ni wá lẹ́yìn ìgbà yẹn wá rí pé ah tó ń ṣe yíò mọ́sà ṣe láńlá o so òun náà ti mọ̀ pé òun ti jáde pẹ̀lú nǹkan tó ń ṣe kó nínú Islam so tí Islam ń sọ tó wà náà ayà Qur'an ni pé inna Allah la yaghfiru an ọlọ́run kì í forí jiyàn tí yẹn bá ṣe mọ́ pẹ̀lú rẹ̀ àmọ́ kọ́ndíṣàn yẹn ni pé tí yẹn bá túbá tó fi kú níyẹn báwọn ẹni tó ṣe bọ́ tó sì padà tó ronú pìwàdà pé ah tí mo ṣe yí mọ́ burú o sọ ọlọ́run wọ́n ṣàforíjì fún un sóńdí ọkàn ṣe náà ni pé kọ́ tọrọ tútù kó túbá lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n àbí kọyẹn náfìlà tọ́wọ́bà náfìlà araka méjì fún òtún dédì nǹkan yẹn mọ́ láéláé pé ohun òtún dùn nílé gbérégbérú nǹkan bá wọn mọ́ láéláé ọ̀ tó a pé nǹkan náà bá gbé fótó pé kíní kọlọ̀ lè ba nǹkan yẹn jẹ́ sòbí à ń gbé kíní kan fún ní wọn fọṣẹ kan wẹ̀ ní àbí kíní kan ní kọlọ̀ lè da nǹkan yẹn nù kó sì tuba ọ̀rọ̀ ọ̀rọ̀ kò nídìí kọ́ wẹ̀ tóbi akó tó wá wẹ̀ padà kọ́lá kò nídìí kó pé ṣàhádà padà kó kàn tuba náà ní ìrọ̀lọ́run túmọ̀ rẹ̀ ní pé kọ́ jáwọ́ kọ́ má ṣe nǹkan yẹn má nínú àníwọ́sàn àwọn àìlànà نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت wọ́n ní títí tí obìnrin bá ṣí orí kalẹ̀ níbi tí wọ́n ti ń kírun gbéṣó ba ìrìn jẹ́ ni so bí a ti lápùpù ń ṣe náà fílà nínú ilé ìyàwó rẹ̀ wá sí irun kalẹ̀ nínú ilé kò bàrún rẹ̀ jẹ́ oṣù kankan bákan náà wọ́n ní tíra wo ló ló dára jù ní àlàyé ọ̀rẹ̀ ẹ̀sìn àti ìwà sí obìnrin láti máa fi ṣe tààlìm fún obìnrin ọ̀tọ̀ ń um, kúrò pé kò tán so ohun tó ṣẹlẹ̀ ni pé tíra tí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àtọkùnrin àtobìnrin náà ni ó wúlò fún so kọ́lá tó bá yẹ pé ti ìwà náà náà ni àtọkùnrin àtobìnrin náà ni ó wúlò fún so kò sí ètí ò wúlò ń sàmọ́ tó wáyé pé èyàn bá fẹ́ wo àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin lásán bóyá bí ọ̀rọ̀ nípa haid àbí nifas àbí nǹkankan so tí wọ́n bá lè ń ka fatawa almar'atul muslima fatawa almar'atul muslima so rà pé àwọn afá tí wọ́n kójọ tọ́kọ̀ àwọn fatawa wọn ọ̀pọ̀ síbẹ̀ tí wọ́n bá lè rí irú tíra yẹn so ó dá fún obìnrin so bákan náà tíra kan náà bẹ̀rẹ̀ tó ń pè ní hilyatun nisa' so àwọn hadithi tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin náà ni ó wà ń bẹ̀ so wallahu a'lam naam subhanaka allahumma naam ẹni tí gbogbo àwọn tí láti mọ̀